efcc ẹ yáa sinmi pálapàla yìí o kéèyàn kan sáárá sọ́gà àwọn efcc tuntun olùkóyèdè ẹni tó tètè pariwo pẹ̀lú pálapàla táwọn ọmọ ṣé òun efcc ẹkùn ìbàdàn dánwò lóru ọjọ́ ìṣẹ́gun túsìdìí ọ̀sẹ̀ tó kọjá yìí nílé Ifẹ̀ ò tún gbọ́dọ̀ ṣẹlẹ̀ mọ́ láyé fábàdà olórí tuntun yìí fi hàn pé òun mọ̀ pé rẹ́dẹrẹ́dẹ làwọn efcc yìí máa ń ṣe lọ́pọ̀ ọgbà nígbà tí wọ́n bá fẹ́ máa fura sí i àwọn náà sì ti sọra wọn dòfin wọ́n sọra wọn daṣẹ̀ màálùú pàápàá láyé àwọn ìjọba Buhari tó lọ yìí níbi tí wọ́n ti ń dojú àwọn EFCC yìí kẹ́ni tí ò bá ti fẹ́ràn ìjọba wọn ọ̀sẹ̀ tó kọjá yìí wọ́n hùwà tí wọ́n máa ń hù láyé àwọn Buhari orúgànjọ́ ni wọ́n ya wọlégbé àwọn akẹ́kọ̀ọ́ iléèwé gíga yunifásitì Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ní Ilé-Ifẹ̀ tí wọ́n sì kó wàhálà gidi báwọn akẹ́kọ̀ọ́ níbẹ̀ tó jẹ́ bí wọ́n ti ń là níkùmọ̀ ni wọ́n ń fìbọn dúnkookò mọ́ wọn àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ wọ́n káwọn akẹ́kọ̀ọ́ yunifásitì náà bíi àádọ́rin seventy lọ wọ́n gbé wọn láti fẹ̀ láàrin òru yìí lọ síbàdàn láì jẹ́ pé wọ́n sọ ohun tí wọ́n ṣe fún wọn bóyá wà múni nípa ìbófinmu tàbí kò bófinmu kọ́ léyìn ó kọ́kọ́ yẹ̀ wò èyí téèyàn ó kọ́kọ́ wò ní fífẹ̀mí àwọn ọmọ yunifásitì wéwu láyé tí gbogbo nǹkan ti dẹlẹgẹ́ yìí táwọn ajínigbé ń ya wọgbà ẹ̀kọ́ gíga láti lọ jáwọn akẹ́kọ̀ọ́ gbé ṣáwọn EFCC ò mọ̀ páwọn ń fáwọn akẹ́kọ̀ọ́ láwọn ajínigbé lọ́wọ́ ni tàbí táwọn bá lè wọ yunifásitì lóru tí wọ́n bẹ̀rẹ̀ ìdààmú báyìí kí ló ṣe àwọn ajínigbé àtàwọn afẹ̀míṣòfò tí wọn ò lè wọgbà náà lóru báyìí tí wọ́n sì kọ́kọ́ sọ págbófinró kan làwọn lọ́nà kejì táwọn akẹ́kọ̀ọ́ yìí bá takú páwọn ò gbà pé EFCC ni wọ́n tí wọ́n láwọn ò bá wọn lọ tí wọ́n jọ bẹ̀rẹ̀ ìjà láàrin ara wọn ta ló lè sọ iye èèyàn tí ó dòkú tírú yẹn bá ṣẹlẹ̀ láti fi hàn pé iṣẹ́kíṣẹ́ làwọn èèyàn náà lọ ṣe ṣé wọ́n ti kọ̀wé sáwọn tí wọ́n lọ mú ìtẹ́lẹ̀ tí wọn ò wá àbí wọ́n ti sọ fáwọn aláṣẹ yunifásitì náà pé kí wọ́n fáwọn akẹ́kọ̀ọ́ báyìí báyìí ránṣẹ́ sáwọn táwọn yẹn ò dá wọn lóhùn ni ní nàìjíríà náà ni o nígbà tí nǹkan sì dáa gan táwọn agbófinró ń ṣiṣẹ́ wọn bí iṣẹ́ wọn ò tì mẹ́nikẹ́ni tó bá ṣẹ̀ sófin bí wọ́n sì ṣe ń mọ̀ ni pé wọ́n ò ti ráwọn ọ̀tẹlẹ̀múyẹ́ kan sáàrin wọn nú ọgbà ń bẹ́ẹ̀ ìyẹn ò ti ṣiṣẹ́ dáadáa láti mọ àwọn tí wọ́n jọ̀daràn láàrin wọn mímú wọn ò sì ní jẹ́ ṣòro ńgbà tí wọ́n bá dé láti mú wọn nítorí gbogbo àwọn tí wọ́n fẹ́ mú ni wọ́n á ti dámọ̀ pátá látàrí iṣẹ́ abẹ́lẹ̀ tí wọ́n bá ṣe fúnra wọn ṣùgbọ́n nǹkan ti bàjẹ́ ọ̀gọ̀ọ̀rọ̀ òṣìṣẹ́ títí dórí àwọn agbófinró yìí ni wọn ò kojú òṣùwọ̀n lẹ́nu iṣẹ́ wọn mọ́ tí wọn ò sì mọ̀daràn tán kí wọ́n tó máa wẹ́sùn tí wọ́n ó kà sí lẹ́sẹ̀ gan bí ó bá wá jẹ́ bẹ́ẹ̀ àwọn EFCC wá látòdìdí Ìbàdàn wọ́n káwọn ọmọléèwé bíi àádọ́rin ńgbà tílé ó sì fi mọ́ lọ́jọ́ kejì wọ́n ti fọgọ́ta sílẹ̀ nù wọn báwọn fúnra wọn bá lójú tì ó yẹ kí wọ́n dọwọ́ bojú ni ìdí ni pé ohun tó fi hàn ni pé wọn ò ṣiṣẹ́ wọn bí iṣẹ́ rárá èyí tó sì ti mọ́ wọn lára látàyé àwọn Buhari nìyẹn kí nìdí láti kógun lọ síbùdó àwọn èèyàn lóru kẹ́ ẹ fìbọn àti kùmọ̀ mú tó bá dọjọ́ kejì kẹ́ ẹ jù sílẹ̀ pé kó máa lọ nítorí ẹ kò rí kinní kan tó ṣe ṣáwọn tí wọ́n rí ńgbà tẹ́ ń fìbọn wọ́ ọ lọ yóò tún wà ńbẹ̀ ńgbà tẹ́ bá jù sílẹ̀ lọ́dọ̀ yín àwọn olóṣèlú tí wọ́n ń fi báírò kówó jẹ lójoojúmọ́ wà ńbẹ̀ o àwọn tí wọ́n ń bà àwọn ọmọ nàìjíríà láyé jẹ́ EFCC ò ní rí wọn o àwọn ọmọ iléèwé tí wọ́n láwọn fura sí tí wọn ò sì lẹ́rìí lọ́wọ́ pé wọ́n ń ṣe yahoo ni wọ́n máa lé kiri tí wọ́n máa lé wọn kiri láàrin òru ó dáa tọ́gà EFCC tuntun yìí ti yá ṣèkìlọ̀ ó ti sọ pé kò sí EFCC tó gbọ́dọ̀ lọ sílé ẹnikẹ́ni lóru mọ́ bẹ́ẹ̀ nìkan bá kànlẹ̀kùn lé yín lóru tó lóun EFCC ẹ tètè fariwo bọnú o kẹ́ ẹ tètè mọ̀ pé bí ò bá jadigunjalè ajajínigbé ẹ̀yin EFCC etí ẹ̀yin náà mélòó ẹni tó bá lọ sílé onílé lóru tó lóun fẹ́ mú yàn pàápàá ńlẹ̀ Yorùbá níbí bí wọ́n ṣe ń ṣàwọn adigunjalè àti gbọ́mọgbọ́mọ wọn ó ṣètò ọ̀hún ibi tọ́rọ̀ náà bá sì já sí si yóò fara mọ́ abita ní pálapàla pàápàá ìranù ó ṣojú mi kò rò nìyẹn o nínú ìwé ìròyìn aláròye tó jáde lọ́sẹ̀ yìí